الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله lẹ́yìn tí a ti ṣe àlàyé díẹ̀ fúnra wa nípa la ilaha illallah irú ọlá tí ń bẹ fún àti bó ti ṣe jẹ́ gbólóhùn tó ga jù nínú gbólóhùn tí èèyàn máa fi ṣèrántí Ọlọ́run àti bó ti ṣe jẹ́ pé àwọn anábì Ọlọ́run gan àwọn gan bùkátà kọ́lọ̀ wọn bọ́ ṣàlàyé irú ọlá eléyìí tí ń bẹ fún ilaha illallah fún wa gẹ́gẹ́ bá a ti ṣe rí níbi ọ̀rọ̀ anábì Musa alayhi salam ǹjọ́ tó kí èèyàn máa ṣe díkìrì pẹ̀lú la ilaha illallah gba ọ̀nà kan eléyìí tí ó bí kéèyàn já gbólóhùn yẹn sí méjì bí kéèyàn máa ṣe díkìrì kan ṣe la ilaha la ilaha la ilaha jẹ́ eléyìí wà tọ́ bí eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ọ̀ nítorí pé ẹni tí bá ń fi gbólóhùn yìí tó sí méjì tó fi ń ṣe àfọ̀mọ́ ọ̀dájú kìí ṣàfọ̀mọ́ ló ń ṣe o ẹ̀bọ ló ń ṣe sọ́lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa torí la ilaha ó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó láti jọ́sìn fún rárá tí ó bá sí nǹkan kan di káfíìrì nìyẹn ọ̀dàlá ìlẹ́sìn nìyẹn torí ẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ yí wa bẹ́ẹ̀ náà láàmú fi ṣèrántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa wíwí ó túmọ̀ sí pé yẹn ń ṣèrántí ọlọ́run wíwí ó sì túmọ̀ sí pé yẹn ń tọrọ orí lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí o ti ṣe tó pẹ̀lú sísọ pé láìlẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́ náà kí wọ́n máa sì rántí ọlọ́run pẹ̀lú abala kejì pé illallah illallah illallah kọ̀tọ̀ náà rárá nítorí pé náà ó ń túmọ̀ sí pé àfọlọ́wọn bá nìkan àfọlọ́wọn bá nìkan eléyìí gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run nítorí pé tí bá káwa gba ọlọ́run rẹ lẹ́dàá wa Allah ká gbọ́mí ká gbọ́ eléyìí ni ìtumọ̀ la ilaha ha kọ́ wa tó kọ́ sọ́kọ́ gbọ́ ọlọ́run bá gbọ́ pọ̀ tó sìn ń nítorí mo ká sìn ọgbọ́dọ̀ bí kọ́ ọmọ ẹ̀sìn tó bá wá kùnà jọ́sìn fún kí torí ẹ̀ ọba bá ṣe fi yé wa nínú alukur'an nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà pé ilẹ̀lẹ́dínlá àmánu wà á mi salihat àyàfi àwọn ẹni tó gbàgbọ́ lódodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rí nítorí pé ìgbàgbọ́ tí ẹni tó ní tí kò bá máa ṣiṣẹ́ rí ó dájú pé kò ní bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣiṣẹ́ rí tí ò bá jẹ́ ẹni tó dájú pé lásán ló ń ṣe jẹ́ káwọ́ àti sọ ikpe gbólóhùn yìí ó bukata bùkátà àwọn amájẹmú àwọn amájẹmú yìí tó bá pé sọ́dọ̀ èèyàn ìgbà náà lèyìn ó torí àǹfààní téèyàn máa rí látàrí pé èèyàn gba yìí gbọ́ a sì ti sọ mẹ́ta nínú àwọn amájẹmú wọ̀nyí báyìí eléyìí ti ṣe al-ilm ìmà torí kò tó kọ́ ọmọ wí nǹkan lẹ́nu láì jẹ́ pé ọmọ túmọ̀ rẹ̀ ọlọ́rẹ̀ ọkàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lédè Lárúbáwá tó ṣe pé ọmọ túmọ̀ rẹ̀ eléyìí tó ṣe pé máa ń ṣẹlẹ̀ nígbà míì ipe ìtumọ̀ tí èsì tiẹ̀ ìlọ̀pọ̀lọpọ̀ máa fún un gẹ́gẹ́ bí ìgbà tí lè máàmù tó bá ń ṣe kútúbà lédè Lárúbáwá fáwọn ẹni tí kò gbédè Lárúbáwá tí lè máàmù bá bọ̀rọ̀ dórí pé ayyuhannas ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn àwọn èèyàn ní ìgbà tí wọ́n yẹn ẹ̀ máa gbọ́ tí gbogbo wọn ṣe àmín ayyuhannas amiin ayyuhannas amiin àdúrà pàtàkì gbọ́wánu tó fi bùkátà ká máa ṣe àmín àmín àmín lẹ́yìn tó ṣe pé tó bá gbéde wọn náà bá fi bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ká ní wọn sọ pé àmín àmín báwo sádùá ni wọ́n ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ la ilaha illallah nígbà tó o bá nímà nípa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ayyuhannas tẹ̀ ń ṣe àmín sí la ilaha illallah. èèyàn gbọdọ nímọ̀ nípa rẹ gẹ́gẹ́ bá a ti ṣe sọ pé o bá ṣe ìbéèrè àwọn ẹni tó yẹ kó ṣàlàyé wàá rí pé wọn gan àwọn kan ọmọ tó máa gbólóyìn nígbà tẹni tá a wá rò lè ṣàlàyé ìtumọ̀ tó ṣe pé a bá ní àníwá jẹ́nà ẹni tá a rò pé yọ ṣàlàyé ìtumọ̀ fún wa tó bá tí mọ̀ pé afọ́jú ti àtúgbọ́dọ̀ ní àmàdájú nípa rẹ̀ á ní àmàdájú nípa gbólóyìn àmàdájú tó ṣe pé iyèméjì ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀ ntí ya gbàgbọ́ gẹgẹ bó ṣe dá bàbá rẹ̀ mà tó ṣe pé wọn ò lè pe bàbá ń bàbá ń bàbá rẹ̀ kọ́ ọ má jà níyà wọn ò lè pe ọmọ ọlọ́mọ ọ ní sí la kò ní kan ó kù káàtó fún kan kẹ́nìkan á máa la ilaha illallah tó gbàgbọ́ olóńjẹ kọ́rọ̀ rẹ̀ ọ̀dàrú bá wọn la hawla wala quwwata illa billah ìwọ ò ní jẹ́ni tí ọ̀tẹ̀ ti gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò sì jẹ́ni tó ṣe é pé yóò tiẹ̀ pòun rẹ̀ ni ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé wàá ti mọ̀ pé la ilaha illallah oore ló máa mú wa la ilaha illallah kì í mú aburú kankan wa àti pé láìsí la ilaha illallah náà ni wọn náà gbọ́ yẹn o wọ́n tó gba la ilaha illallah gbọ́ láìsí ó ti ṣẹlẹ̀ rí ní al-Iraq ní ayé àwọn aṣáájú wa rere igbe àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn Paul wọ́n wọnú chọ́ọ̀chì wọn ìgbà tí wọ́n wọnú chọ́ọ̀chì ẹni tó já àgbà ṣọ́ọ̀ṣì ó ní ìsìn tó ní òní àyàfi kí àjòjì tó fara pamọ́ sínú jàmọ́ òun kò fojú hàn. àìjẹ́ bẹ́ẹ̀ ní ṣeéṣe kì í ṣe pé ó rí ìràn ni afọ́jú fẹ́ rí ṣùgbọ́n ìgbà tẹ́yìn bá ń wo àwọn èèyàn lọ́kan èèyàn láǹfààní àti rójú àwọn èèyàn ẹni tó ṣe pé máa wá tẹ́lẹ̀ ẹni tó ṣe pé òní nìkan lọ́sẹ̀sẹ̀ wá ẹ láǹfààní àti dá wọn mọ̀ òun ti rí pé àjòjì kan ti wọnú chọ́ọ̀chì òun tí èsì wá tẹ́lẹ̀ òun á ní àjòjì àfikún fojú hàn àìfojú hàn rẹ̀ ó túmọ̀ sí pé sèǹtò ní òní ṣe é ṣe ẹni tí ń pè ládùjì yẹn ọjọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ńlá tẹ̀sìn Islam olùmọ̀yé ọjọ́ àdìsíta ó ní bẹ́ẹ̀ ni àjòjì ló ń jẹ́ láàrin nítòsí gbọ́n wọ́n bí ni pé òun ní àwọn ìbéèrè eléyìí tó ń fẹ́ béèrè lọ́dọ̀ yín eléyìí tó ṣe pé tẹ ẹ bá dáhùn rẹ̀ a jẹ́ pé ẹ lékún pẹ̀lú èèyàn kan lónìí ẹ kò wá rí dáhùn ó túmọ̀ sí pé ó yẹ kí islam náà lékún pẹ̀lú òǹkà iyejú ẹ̀yin tẹ wà nínú ṣọ́ọ̀ṣì lónìí ẹni tó jẹ́ olórí wa oníṣáájú kó tó bí àwọn èrè àwọn ní àwọn abéèrè táwọn bí náà toró lọ sáwárí àwọn ó ní kí wọ́n ṣe béèrè wọ́n ṣe àwọn abéèrè tí wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì olùmọ̀ye ń dá wọn lóhùn ní ìdáhùn tó fi ni lọ́kàn balẹ̀ eléyìí tí ọ̀sẹ̀ yìí méjì kù rárá oníṣẹ́yìn náà ti múra kémi náà ṣe béèrè tèmi ẹni yẹs wọn náà lè ṣe oníkìní gbólóhùn náà tó ṣe pé láìsí kò sálì nà bí táwọn lọ́nà. kí ni gbólóhùn náà tó ṣe pé láì ní kò sí àlìjáná ọ̀gádákẹ́ lọ gbárí ó tó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ó tó sọ̀rọ̀ kò wí kankan gbogbo àwọn ọmọlẹ́yìn orí wọn ti bẹ̀rẹ̀ sí ní ó ti bẹ̀rẹ̀ sí ní ku eruku pé ọ̀gá yìí gbogbo béèrè tó bi arákùnrin yìí ló ń dáhùn tó wá sí lọ́dọ̀ rẹ̀ tó ti gbá àmọ́ ìbéèrè tó fẹ́ ṣe ọ̀rọ̀ wa pakasọ etí rí táwọn ò sí lórí ni a ṣebí ilé ńlá làwọn náà fẹ́ wọ̀ tá a bá kú ọ̀gá wọ̀ wá mọ gbólóhùn táwì tá a fi wọlé ńlá gbólóhùn tù sí mà wọn ni ẹ dáhùn ní ọ tìyín náà ni mò ọba sí tìyín tí mò ń ro tí ni ẹ má ẹ má ro tiwa ẹ dá lóhùn ẹ má dodo tiwa. Ah, ó bá débẹ̀ la ilaha illallah ọ̀nà ní gbólóhùn náà bí kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah. olùmọ̀ ẹ̀sìn Islam tó ṣe béèrè ó bẹ́ẹ̀ ni báyìí ta wí ṣe dàrú nù àtẹ̀yìnwá ama bẹ́ẹ̀ látijọ́ yìí kí ló dé tẹ́ ṣàlàyé fún wa. ìgbà tí ẹ mọ bẹ́ẹ̀ láti jọ yìí ètò ìrìtẹ̀ ń dà wá rebi tí ọ̀dà mo lẹ́rù yín náà ní bà mí nítorí tí ẹ bá mọ bẹ́ẹ̀ ẹ ní ṣe tá à ń ṣe ìmá náà di mùsùlùmí ni sáà wá fẹ́ wọná rọrùn ọ̀dọ̀ lọ gba ìsìláàmù lọ́jọ́ tá à ń sọ yìí torí ẹni wọn náà ti ṣe mùsùlùmí wọ́tí ẹ̀ ṣe mùsùlùmí tó ṣe é pé òun fàṣìkò rẹ̀ ṣòfò dànù gbólóhùn tó ṣe pé téèyàn ọba ni kò sálì jẹ́nà ìwọ òní o gbólóhùn tó ṣe pé tí ọba sí lọ́dọ̀ èèyàn ọ̀nà àti wàlẹ̀ jẹ́nà yóò dì mọ́ ìwọ òní ẹni tó sì ń bẹ láyé tí ò tí ì kú òun ló máa ń mà sí ṣe rẹ̀ láti ṣe tó máa ń tún ṣe tí ó fi wá sórí ire kó tó di kókù torí ire yẹn tí ó fi wá jẹ́ tiẹ̀ lọ́la kìyàmù. àjẹpẹ́ ronú sí o la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah Allah yẹn tí ò bá yí orúkọ ọlọ́run tọ́jọ́ dèmi àtiwọ́ nìyẹn Allah yẹn tí ò bá yí ọ ọba tó dá sámà tilẹ̀ ló ń jẹ́ Allahu yẹn tí o bá yí ọ ọba tí ó pa mi tí ó pa ọ nígbà tọ́jọ́ kú wa bá pè yẹn tí o bá yí ọ ọba tí ó ju láti ṣe ìṣirò gbogbo níta gbélé ayé ṣe tí ó da ẹni apọ̀ tó sálì tí ó wá kó àwọn ẹni sínú nígbà tó bá di lọ́la kìyàmà Allah kò sí fi òdodo fún tá a sì gbọ́dọ̀ máa la ilaha illallah agbọ́dọ̀ ní àmàdájú nípa agbólóyìn àmàdájú ti iyèméjì ọ̀gbọ́dọ̀ sáwọnú ẹ̀ bákan náà àtúnṣọpọ̀ agbọ́dọ̀ ní al-ikhlas sígbólóyìn agbọ́dọ̀ jẹ́ pé lójú àwọn èèyàn pé la ilaha illallah nígbà tó bá ti kú wá kú ara wa nìkan a wà lọ ọmọ foríbalẹ̀ fòòṣà nígbà tó bá kú akura wa nìkan a mọ̀ pé a èèyàn gbọ́dọ̀ mọ́ gbé kíní kan àwọn àdílé rẹ̀ lárugẹ a ọmọ oníkíní kan ní ọ ọ gbọ́dọ̀ pátì èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ pé lójú ayé lọ́tùgbọ́ lọ́wọ́ bá gbọ́ àmọ́ nígbà tó bá kú wa nìkan ọmọ ara rẹ̀ ló dáràn ọmọ ara rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ èèyàn wọ̀ náà rọrùn la ilaha illallah ní kọ̀kọ̀ àti ní gbangba la ilaha illallah lójú táyé àti ní kọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àfọ̀mọ́ sí gbólóyìn májàmú mi ọ̀nà ni ọ̀sìn agbọ́dọ̀ jẹ́ ibi àgbàgbọ́ lódodo lódodo tí èsè ti múnáfìkì torí pé àwọn múnáfìkì tẹ́ rí yẹn àwọn náà wá mọ́ṣáláṣí wọ́n ń sin lọ́n pẹ̀lú wa àwọn náà lọ sí hajj wọ́n lọ sí mẹ́kà wọ́n ṣe hajj pẹ̀lú wa àwọn náà wọ́n máa yọ zakat wọ́n làwọn náà fọ dúkìá wọn mọ́ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe ń ṣe àwọn mùnáfíkì tẹ́rí yẹn tí rọmọgán bá dé àwọn náà wọ́n làwọn ṣe sọ́mu rọmọgán ṣùgbọ́n lódodo káfíìrì ni wọ́n torí pé ìgbàgbọ́ ló wà nínú wọn wọ́n kàn ṣàfihàn pé mùsùlùmí làwọn ọlọ́mọ sì wà mùnáfíkì torí ẹ̀ la ilaha ọgbọ́dọ̀ gbàgbọ́ lódodo ìgbàgbọ́ lódodo eléyìí tó ṣe pé gbogbo ìyówó ó lè ṣẹlẹ̀ gbogbo àmì ìyówó ó lè ṣẹlẹ̀ agbọ́dọ̀ fi la ilaha illallah sílẹ̀ agbọ́dọ̀ fi la ilaha illallah sílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé alif lam mim ahasiba amanna wa hum la yuftanun wa laqad min qablihim. فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ألف لام ميم ọlọ́run nìkan lọ́mọ tún àwọn aráàfin ahasiban nasu an yutraku táwọn èèyàn rò pa fáwọn sílẹ̀ lásán an yaqulu amanna káfí wọn lẹ̀ kí wọ́n máa fanu páwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa hum la yuftanun láì jẹ́ pọ́ lọ́wọ́ bá dán wọn wò láì jẹ́ pọ́ lọ́wọ́ bá mì wọn wò wa laqad fatanna alladhina min qablihim dájúdájú a ò ní fi wọn sílẹ̀ láì dá wọn wò torí pé dídá yẹn wò nǹkan tó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá wà láyé láàyè àdánwò kò ní yà ọ́ ìwọ náà ò ní yà àdánwò lópin ìgbà tó bá wà láyé torí pé a ti dáwọn ẹni tó síwájú yín wò báwo wà láàṣẹ ní dẹ́yìn wò ó dájú pé gbogbo wa pátá inú àdánwò là ń jí inú àdánwò là ń sùn inú àdánwò là ń yí inú àdánwò là ń jókòó gbogbo ìgbà tẹ́mi bá ń bẹ lára rẹ ọ̀tayọ ọ̀tayọ àdáwò ọlọ́run ọba ọ̀dàkùn kọ́ sànù wa ọlọ́run dájúdájú àti dáhùn ẹni tó síwájú wò àwọn náà sọ pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe ń janu àwọn náà sọ pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe ń fanu ṣùgbọ́n lọ́wọ́ bá ẹlẹ́dàá hàn pé sí gbàgbọ́ lódodo ọlọ́run ti mú òpùrọ́ ṣáájú kótó gbàdánwò bá ṣùgbọ́n èèyàn gẹ́gẹ́ bá ti ṣe mẹ́yàn pọ́lọ́pọ̀lọpọ̀ àjàngbìlà ni ọlọ́pọ̀lọpọ̀ ṣíṣe àríyànjiyàn ni ẹni tó ṣe é pé tí àdánwò bá dé wá bá lórí ẹ̀ yóò fìdí rẹmi tádàwò yẹn ọba wá bá yóò máa sọ pé òun ó ṣàṣeyege ń tòun ọlọ́wọ́ bá ó lọ́wọ́ dàkálùkù o torí látara àdánwò ilé àwọn ẹni tó jẹ́ olódodo ti hàn àwọn òpùrọ́ náà sì ti hàn. ebe ọ̀nà na-achịrị. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni táwọn arúgbó mùsùlùmí ni wọ́n nígbà tó ló ń gbé àdáwò ráńpẹ́ bá wọn báyà nípa dúkìá wọn owó sọnù lọ́wọ́ rẹ̀ wọ́n jí owó rẹ̀ lọ àbótí àfowósòwò ibi tó ti rò pé òun ti dèrè ló ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn o sì rí mi ṣe mí ọmọ mi ṣe mí tó ṣe pé lójú méjèèjì wákàtí márùn-ún mi èmi sẹ́rẹ́ rí wọ́n lọ ọ̀rọ̀ pé mo ti raka lọ sí àjì èmi lọ́wọ́ abẹ́lẹ́ yìí sẹ́ táwọn káfíìrì sì ń bẹ́ẹ̀lẹ̀ tó fi sẹ́ ajẹ́kùn náà ó di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí látàrí àdánwò tásẹ́rẹ́ tọ́lọ́wọ́n bẹ́ẹ̀lẹ́ dà wá gbé kó wọn. ṣé báwọn ọmọ kóńdà máa wá mọ́ṣáláṣí tẹ́lẹ̀ àrímà àdánwò tó bá ní ó lò ń ọlọ́run lódì òun lọ́ba ló wò so ìsìlámù ma táwa ló ṣe orí ara rẹ ni sọmọ pé lọ́ọ̀ dáná àfi nítorí àwọn aláìlẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ torí àwọn aláìlérò bíi tiẹ̀ wà wọná rọrùn kò lẹ́nìkan tó lè bẹnu àtẹ́lù bí ìbá sórí ara rẹ torí ẹ àdáwò dóbẹ́ lomi ipò tó ti wà tẹ́lẹ̀ rí wọ́n gbà mọ́ lọ́wọ́ gbé fẹ́ lomi báwo ló wò so ìsìlámù ma ìsìlámù tí ò lè bóun sọ ipò òun ó sì yà jẹ torí pé ọkọ̀ lẹ́tà síyà DHL kódà ó rí i pé kò yára tó ń tí ìyá àti ọgbà dé torí di ilé ọdọ wa wájọ máa ń nínú ayé wọn náà máa pé tí ọba wà nínú ìgbésí ayé yìí kì í ṣe bí orí rẹ ṣe rí iná ìlànà rẹ rí ó sì dájú pọ́lá rẹ náà ọlọ́run lọ́mọ ọlú àwòrán wa kó jẹ́ kí ojú máa rí kó gbogbo wa ṣùgbọ́n pé tara rẹ jẹ ni o ẹnu rẹ kàn yí ńlá lásán ni ọ tí wọ́n mọ̀ kọ́kọ́ sẹ́ ládùn tí wọ́n sì mọ̀ pé ntòòrí ó gún ọ láà lónìí tí wọ́n mọ̀ pé àdáwò náà gbogbo eléyìí orí fọ́ inú wọn ọfẹ́ tẹ̀ ọ́ díẹ̀ tí wọ́n mọ̀ pé àdáwò náà gbogbo ẹni kámẹ́sẹ̀ tí ìsọ̀ ètí ń sọ nípa owó kámẹ́sẹ̀ tí ìsọ̀ ètí ń sọ nípa nǹkan àní rẹ lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan gbá ọ̀nà tó lérò àti ibi tó lérò ọlọ́run ọba ẹlẹ́dàá kò sí tí ò lè ṣe àyàfi ń tí ọlọ́run ọba fẹ́ ṣe lókun torí ìdílé yìí báyìí etí ọ̀fẹ́ sí gan tún lágbára láti ṣe ọ̀dọ̀ wa wa ọ̀dọ̀ wa wa ọlọ́wọ́ dán wa wò tọ́lọ̀n bá wa dán wò ibi tá à ń lọ nù tó fi la ilaha illallah sílẹ̀ ni ọgbọ́dọ̀ fi sílẹ̀ tọ́lọ̀n bá gbàdán wò bá ọgbọ́dọ̀ fi la ilaha illallah sílẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ọgbọ́dọ̀ fi Islam sílẹ̀ tádàn wò bá dìbọ̀ bá ní yá ayọ̀ alladhina amanu yóò ní naam bẹ́ẹ̀ mùsùlùmí là ń ké sí yóò ní naam ẹ̀yin olùkọ́ òdodo là ń ké sí yóò ní naam ìmánì rẹ̀ ò sì ju ẹnu lọ ṣé ìmánì wà á lé lẹ́yìn ìmánì kan ni wọ́n ń pè lẹ́yìn ìmánì ẹnu lásán bí àwọn tó láwọn sàṣà látùkí àwọn sàṣà látùkí la gbójúlé wọn ní làyè láyè láwọn la gbójúlé wọn sì ní kọ́sítọ́mù oríṣiríṣi náà àwọn babaláwo láyè láyè láwọn sì gbójúlé abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ la ilaha illallah irú èwo wa lè léyìn sẹ́yìn mọ̀ pé mùnàfíkì àdínì nìyẹn nu ìmáàmù tó lò náà la ilaha illallah òun gbàgbọ́ òun dìmú òun ẹbí sẹ́rẹ́ rárá mùsùlùmí gidi lọ. àfa ẹ wá lọ bá bí òun gẹ́gẹ́ bíi bàbá ìmáàmù àdáwò ká sẹ́yìn ẹ̀ sì fẹ́ ká náà òun yẹn tẹ̀síwájú àdúrà máa ṣe. yọba ni ọ̀rọ̀ àdúrà kọ́ ló délẹ̀ yìí o ọ̀rọ̀ àdúrà kọ́ ló délẹ̀ torí tá a bá láti kò sì ti láyé láyé lọ́la àdáwò yọ pọ̀ kẹ́hìn náà lọ bá bẹ́ẹ̀ ó ní márùn wa la ilaha ó ń sì ní síwájú wọn láti ṣe sọ́yẹ́ sẹ́wọ̀n ká dáwọ́ ńlánu àdáwọ̀ ńlánu ńgbọ́ bá pé olórí ibú ní síwájú àwọn èèyàn bíi tí ti ọgbàgbọ́ lódodo ó gbọ́dọ̀ fìgbà kan fi sílẹ̀ nítorí pé ní tó wá láyé òun náà làdánwò máa ṣe láàrin mùsùlùmí àti káfìrì tá làdánwò máa ṣe jù mùsùlùmí làdánwò máa ṣe jù mùsùlùmí làdánwò ọ̀ máa ṣe jù nítorí pé wọ́n gbàgbọ́ lódodo ìfẹ́ tọ́lọ̀ ní sí ọ làdánwò fi máa sí ọ jù láyé bì ìkórìíra tọ́lọ̀ ní sí káfìrì àdánwò ní sàwọn pọ̀ láyé bì ló àwọn ò fẹ́ di kẹfẹ́ rí pé ah n kéésì àwọn eléyìí ó sọ wá jẹ́ pé àwọn nìkan ni kò máa ṣe nítorí pé wọn ò lérò nítorí náà àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní gbogbo ẹni tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí yọ kan àdánwò lójú fún wa àdánwò tètè sí wọn láyé ń bì nítorí tí wọn bá dé jọ gbẹngàl kìyàmà kọjá pé kò sí ní tí wọn ṣẹ́kù fún wa lẹ́ṣẹ̀ tí mo ní jìyà torí pé táwọn ọba ti dé anabi sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹ̀ pátá ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ ni tó fi dórí ẹ̀gún tó bá gún ni ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ mùsùlùmí rẹ ni mùsùlùmí nù yàtọ̀ sí káfíìrì o ó túmọ̀ sí pé àdáwò yóò wo lè ṣe káfíìrì ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ tí ń ṣe mùsùlùmí láyé ń bì torí pé nífẹ̀ẹ́ sí mùsùlùmí kò fẹ́ kó dé alùkìyàmọ̀ wá jìyà ṣùgbọ́n káfíìrì òun jẹ èyí tó ju bàbá lọ bàbá tiẹ̀ kọ̀ wá ní fìgbà kan dúró khalidina fiha abada inú rẹ̀ wọ́n máa bẹ gbére kése ọlọ́run náà kò má sì wà lẹ́nu ìyá. ọlọ́run bá ní wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin yukhadi'una Allah walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun fi qulubihim maradun fazadahum Allahu marada. walahum adhabun alimun bima kanu yakdhibun ọlọ́ọ̀bá ní bẹ nínú àwọn èèyàn àwọn mùnáfìkì tó ṣe pé wọ́n máa sọ pé àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ a sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí ṣùgbọ́n wọn kì í ṣe olùgbàgbọ́ òdodo àwọn mùnáfìkì nù torí pé wọn ò gbàgbọ́ lódodo láti sọ pé ọgbọ́dọ̀ gbà la ilaha illallah àgbọ́ lódodo mùnáfìkì wọn ò gbàgbọ́ lódodo lójú ayé nìkan ló ti jẹ́ múmìnì lójú ayé nìkan ló ti jẹ́ni tó gbà fún anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ní pàápàá wọn káfìrí ni wọn. ọlọ́ni yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan ọlọ́run ọba jẹ lérò wọn àwọn sì ń tan olùgbàgbọ́ òdodo jẹ lérò wọn wa ma yakhda'una illa anfusahum wọn tẹ́nìkan dànù bí ìbá sórí ara wọn wọn tẹ́nìkan jẹun bí ìbá sórí ara wọn ṣùgbọ́n wọn máa fi qulubihim marad àárẹ̀ bẹ lórí ọkàn wọn fazadahumullahu marada ọlọ́run á sàlékún àárẹ̀ wọn walahum adabun alimun bima kanu yaktibun ìyà tí ìtani ti roni ọlọ́run ti pèsè rẹ̀ lẹ́dẹ̀ wọn látàrí látàrí irọ́ tí wọ́n ń pa ìgbàgbọ́ ọ̀rọ̀ tí wọ́n láwọn ni. jama agbọ́dọ̀ sọ̀rọ̀ afáti di munafiki o munafiki ìyà tí tuntun ti àwọn kèfèrí pọ́nbélé lọ ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan nar dájúdájú àwọn munafiki inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ìlà àwọn ọmọ abẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ọlọ́nkọ́ mọ́ yàwọn munafiki ọgbọ́n gbàgbọ́ lódodo má jẹ́ kí ìgbàgbọ́ rẹ ọjẹ́ pé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ kúkúrú inú mi inú rẹ àtọwọ́ rẹ kàn dọ́gba nípa pé káwọn méjèèjì ọmọ ọ wá nínú àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Bukhari àti Muslim gbàjáde eléyìí tó wá látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu anabi wa ni ma min ahadin yashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu sidqan min qalbihi illa haramahu allahu ala an-nar kò sẹ́ni kan tí ó jẹ́rìí lódodo pé kò sẹ́ni kan tọ́tọ́ láti sìn lódodo àyàfi allah tí ó sì tún jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́ni ìránṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú sẹdọkàn tí ó jẹ ìgbẹ tí ó jẹ ìgbà gbogbo eléyìí gbọ́ lódodo tí ó jẹ ìgbà gbọ́ lódodo mi kàn rẹ láti ọkàn rẹ̀ wá ilà haramahulahu alinna àfi kọ́ lọ́wọ́ bó ṣe léèwọ̀ fún náà ọlọ́wọ́ bó sẹni náà léèwọ̀ fún náà iná ò ní í jó ajẹ́ pé kí ń tún retí jama àfi ká gbàgbọ́ lódodo mùnáfìkì kò rí ilé ayé wa kò sì ní rọrùn wọ̀ munafiki kò ní dáa fún láyé yóò sì bàjẹ́ fún lọ́la kìyàmù orí pé wàá munafiki bẹ́ẹ̀ lára tiẹ̀ náà nígbà tó máa ń sọ̀rọ̀ lọ ó ti máa ṣe bí ìgbà tó dákú ìpáyà ọlọ́run mú ọ ni ẹ̀wá rírì mú ọ tí wọ́n sì mọ̀ pé irọ́ lásán ni gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó takùtọ̀ lọ́n tó kójọ ńkọ́ gbogbo àwọn oríṣiríṣi tó takùtọ̀ lọ́n tó lè pàtì ńkọ́ gbogbo eléyìí túmọ̀ sí pé mọ̀nàfíkì ni wọ́n náà àfikọ́ gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ìgbà náà ló tòjú olùgbàgbọ́ òdodo gbogbo tọ́takùtọ̀ lọ́hùn tó ní wọ́n náà kúkú dààmú ó mú ọ dànù ọ dànù kọ́ sọkúrú mọ́ngò kọ́ sọ́nù kéṣe ṣe oyè pọ̀ tó bó ti jẹ mọ́ngò tán torí délé ọ̀dọ̀ wa ká má ṣe jẹ́ mọ̀nàfíkì nídìí ìgbàgbọ́ òdodo wa. àwọn múnáfìkì pọ̀ láwùjọ yorùbá wa ẹ̀rí pé tó máa ń bá wọn sọ̀rọ̀ lọ àsìkò tó máa ń gbọ́ wọn farabalẹ̀ wọn máa gbọ́ tó bá ti jáde níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ lọ wọn máa bára wọn sọ̀rọ̀ pé èwo lẹ́tọ́ ní sọ síta gbọ́ lónìí o àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ìsìlámù ah ilé ilé o wọ́n tà sí sáwọ́dí. èyí lè pọ̀ nàìjà làwọn wà ok alijanna nàìjà wà lọ́tọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ alijanna nàìjà wà lọ́tọ̀ iná tiwọn wà lọ́tọ̀ iná tiwọn sẹpẹrẹ alijanna tiwọn náà yóò rondo rárá o alijanna kan náà gbogbo wa fẹ́ wọ̀ iná kan náà sì ní bẹ fáwọn ọ̀daràn torí pé islam kan náà lọ́lọ́run fi ránṣẹ́ sí wa abá kúránì yìí pé méjì ní tẹ̀ ń yín jẹ so lákùránì nàìjíríà yàtọ̀ ni báyìí kò fẹ́ wọná rọrùn tó ń tanra rẹ jẹ wọn gbòòrò má di ẹrẹ lọ́wọ́ ọkú oníwọ̀n tí wọ́n lọ àkìtàn lọ jẹun bàbá lọ àkìtàn tó lọ jẹun náà ibi wọ́n ló kú dànù nígbà tí wọ́n ní kó ṣe islam òdodo tó lóòṣe mùnàfíkì náà lọ fẹ́ kú sí síbí wọn lọ wọná rọrùn yọ wá yọ àwọn ẹni tó fi ṣe ẹ̀yẹ́ ń di ẹ̀sùn bóyá wọn ní ọ pàpà ọsẹ ẹ̀yẹ́ ń jọ gbẹ̀ndà kìyàmà àbí wọn náà lọ tẹ̀síwájú fífún ọsẹ ẹ̀yẹ́ ọjọ́ ń bọ̀ kọ́nà ọba àwa lẹ́ni ẹ̀sìn lọ́jọ́ tó ṣe pé ọlọ́run dojú ti àwọn kan ní gbangba kìyàmù ọ̀dọ̀ àjàmá ìwà múnáfìkì tún bọ́ pọ̀lọpọ̀ ọjà nídìí ẹ̀sìn agbọ́dọ̀ pàtì torí ká alìjẹ́nà alìjẹ́nà alìjẹ́nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí ẹlòmíì lérò tó bá yá ẹ̀yìn one thousand years ni ó tó ṣẹlẹ̀ sóhun àá tẹlomi ò ní ní ọmọ báyà alìjẹ́nà ló lọ àbí ná ṣé bí ká kú náà ni wàláì kọ́ pẹ́ẹ́ ìdínú làwọn olùmẹ̀sìn islam sọ pé àlìjẹ́nà kálukú wa àbí iná kálukú tó náà ó súnmọ́ pẹ́kípẹ́kí ju bókun bàtà ṣe súnmọ́ wa lọ okùn bàtà ẹsẹ̀ wa erékó súnmọ́ ara wa ń kàn wá la àlìjẹ́nà rẹ àti náà rẹ ó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ tara rẹ jẹ àwọn ta ló lórí tó fi wá jẹ́ pé tó bá ti gbọ́rọ̀ ẹ̀sìn islam ọ̀ máa fi ṣe yẹ̀yẹ́ ni tọ́mà ti ń bọ́ sọ̀rọ̀ ẹ̀sìn islam ọ̀ sọ pé ah, eléyìí ọ̀bẹ mi wí o kò bá mi wá rí wá mà àwọn ẹni tí ìwọ ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú wọn yẹn ó ṣeéṣe káwọn ti gbọ́ kí wọ́n ti túbá káwọn tó kú kí wọ́n wá kú sórí ibú yẹn kó kú sórí ibú yẹn káwọn máa béèrè lọ́dọ̀ ìwọ Ọlọ́run ìmúlágbẹ́jọ́ wà lónìí torí ngbà kan nínú gbèsè ayé mi fẹmi náà tó di pé mo túbá èmi pẹ̀lú rẹ̀ là á máa jọ fẹsẹ ṣe yẹ̀yẹ́ ìwọ Ọlọ́run dákun fìbi tọwọ hàn mí lónìí àfa wọn àfi ọhàn nù na jahannam sọmọ kí wọn ọmọ sọ pé ọ̀rẹ́ mi ọ̀nà òní wọ́n gbà ta ló níbo de tọ́ bọ́ tó wé tiẹ̀ ta ló níbo de tọ́ bọ́ tó wé tiẹ̀ tí wọ́n fi dásá lè jẹ́nà ìbáyìí tó wù ọ̀daràn nígbà bẹ́ẹ̀ làá bí ni èmi mà ti túbà kọ́dà mọ wọ́ títí láyé mọ́bí tó wà mọ́ni pé mi ti túbá ìtúbá ló gbé mi dálì jẹ́nà lónìí yọmọ wa sọ pé Rabbi ji'un ìlú olúwa ẹlẹ́dàá mi tẹ́mi náà padà sáyé kí lọ túbá ah, ó ti bórí ó ti bórí àyè kan náà la ní wàlá kò pé méjì ọwọ́ bàtà wà láyé yìí náà tába ti lọ ọ̀parí nù inú dùnú láéláé àbí àbámà láéláé kóníkàlùkù wọ́n sẹ́sà sẹ́fọ́n náà ti fún wa ńlá káyìí tọ́ba ní ìdùnnú lọ́ba pàdé tó ọba gbalẹ̀kùn yìí wọlé eléyìí báyìí ìbànújẹ́ ló sì bá pàdé tó ọba gbabẹ̀ wọlé ó dájú pé onílàákẹ́ òní gba bí ìbànújẹ́ wọlé ibi ìdùnnú ni ọgbà wọlé. bákan náà nínú àwọn mẹ́jẹ̀mú lọ́ngbọ́n yẹn o lọ́kàn fà la ilaha illallah tọ́jú kí tẹ̀sùbà lọ́kàn máa kọlu ra kó kó kó kó kó ọlọ́fà la ilaha illallah irọ́ lásán kọ̀ mọ́ntí la ilaha wọn àti wọn àmọ́ wọn làfa aláìláì lọlá aláì òun gan làfa aláìláì lọlá irọ́ lásán olódo lásán tí ọmọ bíi ti islam kọjú sí tó eléyìí túmọ̀ sí pé ara àwọn eyín tí kọ́kọ́rọ́ wa gbọ́dọ̀ nínú ó lè bá sí àgádágodo tábà wà lìjànà nínú rẹ̀ ní alimahaba ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ntí láìláì lọlá tọ́ka sí kẹsì kọkọ lọkọ láìláì lọlá kó àgbèsà rògiri pálọ̀ rẹ̀ pé kíni pé torí mo nífẹ̀ẹ́ rẹ̀ ni ìfẹ́ nínú kí la fẹ́ fi lẹ́yìn sí ó nífẹ̀ẹ́ nǹkan tí la ilaha illallah tọ́ka sí pé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ sí wàá wàá máa sin ọlọ́run ọba tìfẹ́tìfẹ́ ẹ̀rẹ́ lómi ní sìn nígbà tó bá dé mọ́sálásí tó bẹ́ẹ̀ sin lọ́run tìkara tìkara ní ọ̀wọ́ yìí yóò sọnù dúdúdú níbi gbàtẹ́nìkan sọ pa yàtọ̀ sí ti máa lọ wo bọ́ọ̀lù ẹ̀rín ló ti máa rí bọ̀ lójú ọ̀nà bí ẹni tí wọ́n fún un rò pé òwò tó ṣe o èrè gọ́bọ́ ńlọ́yọ̀ ńbẹ̀ yọ ma rẹ lọ lójú ọ̀nà yọ ma sán pa pé mo mọ̀ dúpẹ́ mo mọ̀ dúpẹ́ fọlọ́ torí pé ń lọ wo bọ́ọ̀lù wọ́n ní àwọn àwọn búlù wọ́n fẹ́ bá rẹ́ẹ̀dì gbá yọ máa rẹ́rìn lójú ọ̀nà kó tó wọlé ìranù níbi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù yọ máa sun dúdú bàbá mọ́sálásì ìdínú ẹlòmíì àti ìdànù pọ̀ nù sẹ́wọ̀n wọ́n fún gbàtà fún wá fi fáwọn èèyàn tó ṣe pé wọ́n ń bọ̀ látọ̀nà tó dì fáwọn èèyàn tó ṣe pé wọ́n ń ṣàlùwàlá lọ fáwọn èèyàn tó ṣe pé wọ́n ń tọ̀ kó torí pé wọ́n tiẹ̀ ṣàlùwàlá fẹ́ni tó ṣe pé máa wọ́n ti ẹsẹ̀sẹ̀ ń jí òní torí kí láǹfààní pa pèpè fún sọlá tẹbí kẹrù ọlọ́run lè wá sí náà ni òun ti wá di mọ́ṣáláṣí nígbà tó kọ̀ lọ́lọ́run sì tẹ́lẹ̀ yọọ mọ àwọn agolẹ mẹwàá pé wọn ti pèpè fún sọlá ti ní sọ tó sẹjú márùn bá bàbá ìmọ̀mọ̀ jáde o àkókò mọ̀rú bàbá ìmọ̀mọ̀ eléyìí o èmi ò ṣe sọ láti tèmi dáre àbí kí ọ̀rẹ́ mi rí sí i ṣèkọ́ ọmọ kan ṣe sọ láti dáre ká tètè túlẹ̀ sọ láti yín ò ní gbà bófin ọlọ́run ṣe sọnù sọ láti yín ò ní gbà wọ́n ti pè sọ láti kó tó wọ mọ́ṣáláṣí wọ́n pè sọ láti wà nù mọ́ṣáláṣí ọ̀ gbọ́dọ̀ dá sọ láti ṣèkílè má mọ̀ tó dé ara rẹ̀ kódà bí yàrá máa ń náyà lẹ́gba níbẹ̀ bá kárù wọn mórí rẹ̀ ẹni náwó lẹ́gba níbẹ̀ kí ló ṣe é tọ́lá ẹlòmíì gbọ́ ẹlòmíì èsì ọmọ ọ̀rọ̀ kì í sì sọmọ ojú pẹ̀lú ọmọ ẹgbà ni bá sí kóbókó mi mẹ́ta ọmọ pé yẹ́s mo ṣàṣìṣe mo dọ́kọ̀ délé dání má lónìí mo jẹ́ wẹ́sì bẹ́ẹ̀ ni torí pé wọn wọn ò mọ fìfẹ́ sí náà ni mọ́mú ṣe sọ̀rọ̀ inú sì ń bí i tún para pòròpó ti gùn ju ń para pòròpó ti gùn lọ́wọ́ ọkọ̀ pò sẹ́ni ẹ kúkú sọ lọ́rọ̀ ẹ sọ lọ́rọ̀ torí pé tìkara tìkara ní sílọ̀ kọ́ máa fi dùnú sílọ̀ ó sì ló gba la ilaha illallah bọ̀ ó sì ní la ilaha illallah wúlò fún ọ lè wúlò fún ọ ẹ̀yẹ́ máa wo nǹkan o tó bá kí bọ́ọ̀lù lẹ́ bá ń wò ẹ rí i pé ẹ fún bọ́ọ̀lù yẹn lọ́pọlọ àsìkò tí àwọn bọ́ọ̀lù ó ti àní rántí ronú pọ́ǹjà oníjẹ lálẹ́ yìí àmọ́tẹ́ ṣe níwájú rẹ̀ dára ló tóbi jù nítorí sọ léde yọ ló tóbi jù ṣé náà lọ́ọ́ máa rò náà lọ́ọ́ máa ronú a bá ti pè ya kúdí ẹ̀gúsí ló lánàá tún lálẹ́ yọ káàbùkù so ò Hmm, bí ọba ti lè ru àmàlà lálẹ́ yìí yọ kàwé lọ́fà ló fi jẹ́ pé tí lè má ń bá forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́rin wọn náà máa tẹ̀lé ni toró náà ti ro tiẹ̀ lọ wọn náà ro tiẹ̀ tẹ̀lé ni a'udhu billah ṣé à ń sin náà tìfẹ́tìfẹ́ nu bí lè má ń bá sálámà ní salatul fajr lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ majority jama náà sálámà èèyàn kan méjì náà mo ṣe subhanallah subhanallah kò má ti pè é. kọ̀mọ̀tì pé àwọn yòókù máa wò pé kí ló ń sẹ́yìn ṣé sọ̀láàtì ò tí ì pé ni ọlọ́run ti ẹ̀ní kí sọ̀láàtì ọ̀yá láàárọ̀ yìí ha ọ̀yá bá kò tí ì pé nítorí pé àwọn ọmọ ẹsìn náà tìfẹ́tìfẹ́ ìdí inú tó fi jẹ́ pé tìkára tìkára ni Ramadan adé oríire táwọn kọ́ lọ nígbà tó wá dé tí kálukú tó tu rẹ̀ kọ́rẹ́ tí kálukú di mákàn tí kálukú kí ló dé ẹ bá ń sin náà à ń sin náà ṣe ni ká máa kara o sì máa gba la ilaha illallah o nífẹ̀ẹ́ tá a fi ń sin náà sọ wa gbàgbọ́ nù padà wọ́n kara títí débi pọ́tù sọ lọ́rọ̀ ọkọ̀ àti lọ́rẹ̀ kí là ń tì òun dàbí ọmọ láńké ìyẹn ni kò ti sú wa ibi abadé yìí tó gẹ́ ẹ ti dànù kọ́ máa lọ ẹ̀kọ́ àti lọ́rẹ̀ la hawla wala quwwata illa billah eléyìí túmọ̀ sí pé ọ̀nà àti wá wà lè jẹ́ rọrùn dà ó túmọ̀ sí pé láìláì lọ́lá ọ̀pọ̀lọ́ gbàgbọ́ ń gbàgbọ́ náà wà ọ̀ gbàgbọ́ nítorí pé ò nífẹ̀ẹ́ sí ní ti láìláì lọ́lá sí olówó ní yọ ibi a ti pé ọ̀fẹ́ yọ òfin fún lówó sínú sínú rẹ̀ ń dùn ìlọ́sọ̀ ikọ̀ ọ̀mọ́re mo kó adúlọ owó ilé ọlọ́ òtí ẹ̀ lè pẹ́ sí tí ọ̀nà ń fẹ́ kọ́ san àmọ́ lọ́hùn tó pé èèyàn ni wọn náà o èèyàn ni ọ wọn náà aṣọ pèsè bọ́lọ̀ ni ọ sọ lẹ́sà ọwọ́ asẹ́nu dúdúdú bí ẹni wọ́n so pa ànábì sì ti sọ fún wa pé ẹni tí ò bá mà ti dúpẹ́ fẹ́yàn kò ní mà ti dúpẹ́ fọlọ̀ man la yashkuri nas la yashkuri la torí ẹ̀

ó tún gbà lékun ládàá bákan náà níbo ni ilé rẹ wà sí mọ́sálásí tó fi sọ pé lé jìnnà ni mọ́sálásí jìnnà ni àyè àsọtáyà sí mọ́sálásí ń dì káfí wọ́ wádọ̀ O si sì máa pé tó bá fẹ́ lọ sèré tó fẹ́ lọ sèré gbé tó fẹ́ lọ sèrànù ẹlòmíì ti torí aṣẹ́wó ó rìn dé lọ́ọ̀rìn pẹ̀lẹ́sẹ̀ ti ládé pẹ̀lú aṣẹ́wó rẹ̀ kó ń gbọ́dọ̀ wá lónìí náà ó sì rìn lọ sí lọ́ọ̀rìn pẹ̀lẹ́sẹ̀ àmọ́ ńgbà lọ́ọ̀ gbà náà mọ́sálásí máa jìnnà wa jama ẹni tó bá gba la ilaha illallah gbọ́ yóò nífẹ̀ẹ́ sí ti gbólóhùn yìí tọ́ka sí ó nífẹ̀ẹ́ sí ọlọ́run ní pápáfẹ́ ẹ dákun sáà fẹ́ràn ọlọ́run sáà nífẹ̀ẹ́ sọlọ́run ó dájú pé gbogbo ọgbà ah naam ah ànífẹ̀ẹ́ sọlọ́run ó sì dájú pé tá a bá yẹsẹ̀ wa wàá rí pé ànífẹ̀ẹ́ sọlọ́run sọmọ pé ìyàwó ni wọn fẹ́ fẹ́ ń jó ni ọmọbìnrin tó o bá pàdé sọ pé i love you more than everything mo nífẹ̀ẹ́ sí ọ ju gbogbo nǹkan lọ ok ó tún nífẹ̀ẹ́ sí jọlọ ń ga lọ ọdàrú àbí ọdàrú ọdàrú ni bí ẹsẹ̀ ti lọ Ọlọ́run nífẹ̀ẹ́ sí ọmọbìnrin yìí ju gbogbo nǹkan lọ tẹmọ pété yẹn máa ń sọ̀rọ̀ kò ní sàkíyèsí tó sọ ọwọ́ gbólóhùn ọsàn yẹn di kèfèrí torí pé ọ̀gbọ́dọ̀ fẹ́ràn kankan tó Ọlọ́run á ń bọ̀sibọ́sí pọ̀ fẹ́ràn rẹ̀ ju Ọlọ́run ọba lọ Ọlọ́run walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ni ń bẹnu àwọn èèyàn àwọn ètò ìsìnkú wọn mú àwọn kan tó fi sẹgbẹ̀rà fọlọ àwọn ẹni tó fi sorogún fọlọ wọn láwọn kan tó fi sorogún fọlọ wọn nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ ọlọ wọ́n nífẹ̀ẹ́ sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ sọlọ eléyìí ló sọ wọ́n di kèfèrí yàní kí wọ́n fẹ́ràn tí wọ́n ń sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ràn ọlọ ọsọ wọn di kíni kèfèrí báwo wá ni tí wọn bá nífẹ̀ẹ́ sí tí wọn ń pè lẹ́yìn Ọlọ́run ju bí wọn ṣe fẹ́ràn Ọlọ́run ọba lọ kèfèrí ńlá kèfèrí ńlá náà lẹni tó fẹ́ràn nǹkan tí ń sìn bí Ọlọ́run kí ló dé tẹni tí ń sin Ògún tí ò lè pògún tì torí pọ́ fẹ́ràn Ògún gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn Ọlọ́run àbí kó tiẹ̀ jẹ́ pọ́ fẹ́ràn Ògún jọ lọ́nà ẹni tó ti pé ń sin òòṣà pópó bẹ́ẹ̀ náà ló ná ẹni tí ń sin òkè Ìbàdàn bẹ́ẹ̀ náà ló ná ẹni tí ń sin Ọ̀ṣun Òṣogbo bẹ́ẹ̀ náà ló ná ẹni tó jẹ́ pé ṣéwù tiẹ̀ ní bọ́ bẹ́ẹ̀ náà ló ná ẹni tó sì jẹ́ pé fẹ́ẹ́nu tiẹ̀ ló ń sìn bẹ́ẹ̀ náà ló ná gbogbo àwọn ẹni tí ẹrí tí wọ́n máa ti sìn kàmí yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ti sin Jésù bẹ́ẹ̀ náà ló ná ọ fẹ́ràn rẹ̀ bó ṣe fẹ́ràn Ọlọ́run àbí kó tiẹ̀ jẹ́ pọ́ fẹ́ràn rẹ̀ gan jọ Ọlọ́run lọ ìtọ́sọ wọn di ọ̀sẹ̀ wọ́n wá sọ pé mo ti ń sọ fún ẹ tipẹ́ náà àní mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ òtúbọ̀ ah, ń tẹ̀rì òtúbọ̀ ń tẹ̀rì sínú náà nífẹ̀ẹ́ rẹ báyìí kí àwọn ọgbà lẹ́nu kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ rubbish kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ọ̀fẹ́ ràn mí jọ lọ́n lọ nìyẹn ah, mi mí ni bẹ́ẹ̀ o ti sọ ọ̀sẹ̀ ìgbà tó o bá mí ni ẹ torí ẹ ẹja máa sọ gbólóhùn máa jáde lẹ́nu wa ká máa sọ fẹ́ wa tá la gbọ́dọ̀ fẹ́ràn Allah ju gbogbo nǹkan lọ. ju gbogbo lọ ẹnìkan ni ah, ọlọ́run ń jẹ́ kórí ọ̀fọ́ yẹn ọlọ́run ń jẹ́ inú ọrùn yẹn ọlọ́run ń fi bàá sí yẹn ò fún yẹn yẹn fẹ́ abẹ́rẹ́ rí nǹkan fẹ́ràn rẹ̀ ọ̀dà kórìíra rẹ̀ kórìíra wò kórìíra rẹ̀ kórìíra wò ọ̀fẹ́ kìtì ọba dẹdẹ kọ́ bàjẹ́ àwa ń fi ọpẹ́ fọ́lọ́run lórí gbogbo òpó yóò tá a bá bára wa ẹ̀yin ńkọ́ a gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́run ni lórí gbogbo òpó yóò tá a bá bára wa ò tó bẹ́ẹ̀ tó sọ pé kọlọ ọba ọpọlọ níjà ó ti tọ́lọ́ ma wọ́n wo wọ́n gẹ́gẹ́ bíi tani ọlọ́mọdé asorí ibu ọlọ́ni yá ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunahu أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله wala yakhafuna lawmata la'im ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ oyè yín o ẹ ní nǹkan kan tẹ́ ń ṣe fọlọ́ ẹ ní nǹkan kan tẹ́ ẹ dí fọlọ́ ọlọ́run kò bùkátà yín ẹ̀yin lẹ́ ń bùkátà ọlọ́ ẹnikẹ́ni nínú yín tó bá lòun ò ṣe ìsìláàmù mà àlàyé ni látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí man yartadda minkum ẹnikẹ́ni nínú yín tó bá lòun ò ṣe ìsìláàmù mà fasawfa ya'ti Allahu bi qawmin yuhibbuhum wa yuhibbuna ọlọ́run fa àwọn míì rọ́pò rẹ̀ àwọn tí wọn kílè ròyìn wọn àwọn jẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́ wọn bá náà ó sì nífẹ̀ẹ́ wọn ó ṣe rárẹ̀ àbó ṣe nígbà tó bá lò ṣe islam ṣe islam lose àbí wọ́n ló lose wọ́n ló lose torí ẹ̀ ọ̀pọ̀ láwùjọ yorùbá ń bì báyìí ẹni tá ti mọ mùsùlùmí tẹ́lẹ̀ tí ò ṣe islam mọ́ ta ló ṣe orí ara rẹ̀ ló ṣe orí ara rẹ̀ ló ṣe ọ̀wọ́ náà rọrùn onídìí tipátipá ìrọ̀rùn lọ́ba lọ́rọ̀ rẹ̀ ó jẹ́ nípa aná ọlọ́run wọn fa àwọn míì rọ́pò rẹ̀ ìròyìn tí wọ́n ní pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́ba náà nífẹ̀ẹ́ wọn nítorí pé nínífẹ̀ẹ́ ọlọ́run kéré sí kọ́lọ́run nífẹ̀ẹ́ wọn ó sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run kí lẹ̀sán tó lọ́wọ́ sẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba dákun ṣé wàá lọ́kàn nínú àwọn ẹni tó nífẹ̀ẹ́ adillatin ala almu'minin àwọn ẹni tó lọ́wọ́ fi rọ́pò rẹ̀ wọ́n jẹ́ olùtẹríba fáwọn múmìnì wọn ò ní rí múmìnì ẹgbẹ́ wọn kó gbé mọ́kìsì wọ́n tẹríba fún àìsẹ́tìní alẹ́ káfírí wọ́n sì jẹ́ni tó lé koko mọ́ àwọn kẹfẹ́rí olórí kẹfẹ́rí kankan mọ́ wá ṣe bí adìẹ bómi níwájú ẹ̀ ọlọ́ni yujahiduna fi sabilillah wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ́run wala yakhafuna lawmata la'im wọ́n sì ní bẹ̀rù igbó ẹni tí ó bù wọn. nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ anas ibn malik رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان حديث إمام مسلم الجداني كن كما توا تبا في لكبتو قصة سياني كلارا إيان تارا ريلي أدن بابو دودو إن كما تاكوا تبا قبتو قصة سيولا واتارا ريلي أدن بابو دودو تاني وفيني أدن بابو دودو كسي أما كما تايني كوا alakoko ayakun allahu wa rasuluhu ahaba ilayhi mimma siwahuma kọjá kọlọ àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam lèyìn fẹ́ràn gbogbo nǹkan mi lọ nǹkan alakoko ni káfẹ́ràn lọ káfẹ́ràn anabi wa sallallahu alayhi wa sallam ju gbogbo nǹkan mi lọ ó tún máa sì pé ká máa tẹ̀lé ta anabi muhammad sallallahu alayhi wa sallam kódà bí gbogbo ilé ayé ọ̀fẹ́ bẹ́ẹ̀ eléyìí ni túmọ̀ sí kó fẹ́ràn ọlọ́run fẹ́ràn anabi ju gbogbo nǹkan kìí kà sí pé kọ́ sọ̀rọ̀ ọlọ́run kò ti di wọ́n mọ́yà kọ́ sọ̀rọ̀ ànábì kò ti di wọ́n mọ́kàn ipe payọ̀ ọlọ́run sì mọ́ ọ torí kése léyìí lásán kọjá pọ́n tẹ̀ lásán ọlọ́run tẹ̀ lásán ànábì sallallahu alayhi wa sallam kọ́dà kó se pọ́ta kó ti gbogbo èèyàn. eléyìí lálàkọ́kọ́ agbóyanjú láti ṣe bẹ́ẹ̀ sẹ́mi kọ́ àwọn tiwa ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n yìí tẹ̀ lásán ọlọ́run bí ibi wọn ṣe máa tẹ̀ lásán wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run bí bí wọ́n ṣe máa ń tẹ̀ láṣẹ àwọn abálẹ̀ wọn wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run bí bí wọ́n ṣe máa ń tẹ̀ láṣẹ àwọn bàbá àtìyá wọn wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run bí bí wọ́n máa ń tẹ̀ láṣẹ àwọn ọ̀gá wọn bóòlù ẹ̀sẹ̀ wa sọ pé fẹ́ràn ọlọ́ bóòlù ẹ̀sẹ̀ sọ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àti tẹ̀ láṣẹ ọlọ́run àti tẹ̀ láṣẹ anabi gan sallallahu alayhi wa sallam ó ń bùkátà kí wọ́n á mọ̀ sí gbogbo sallallahu alayhi wa sallam torí pé ntí fi tẹ̀lé tọ́lọ́ ọmọ gbọ́dọ̀ torí ẹ nínú pé mo fẹ́ràn ọlọ́run ẹni kí n máa wá mà nípa ẹ̀sìn ọlọ́run torí pé tí mo bá ti mọ̀ nípa rẹ̀ máa tẹ̀lé kí n máa wá mà nípa sunna anabi muhammed sallallahu alayhi wa sallam torí tí mo bá ti mọ̀ nípa rẹ̀ máa tẹ̀lé kọ́nà bó ṣe rọrùn fún wa. nǹkan lẹ́ẹ̀kejì téèyàn ó fi rí adùn òdodo wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah ká nífẹ̀ẹ́ sẹ́ni tá a bá nífẹ̀ẹ́ sí nínú àwọn èèyàn ká má ṣe nífẹ̀ẹ́ sí nítorí kankan àfi nítorí tọ́lọ́ọ̀ eléyìí nǹkan ẹlẹ́ẹ̀kejì nù ẹgbẹ́ mi tẹ́ fẹ́ràn wọ́n pọ̀ nínú àwọn èèyàn wọ́n bẹ́ẹ̀ lọ́kùnrin wọ́n bẹ́ẹ̀ lóbìnrin àwọn mẹ̀lẹ́bí yín àwọn àbáta yín àwọn àyíká yín àwọn ọ̀rẹ́ yín àwọn alábàṣe yín àwọn alábàtò yín àwọn alábàgbé yín lóríṣiríṣi àwọn ẹni tí a nífẹ̀ẹ́ sí wà láyé ẹ dákun ẹ gbé oníkálukú sórí òṣùwọ̀n sí àwọn ẹni sí torí tọ́lọ́ lẹ́sẹ̀ nífẹ̀ẹ́ sí wọn àbí nítorí àǹfààní ilé ayé ibi tí a ti máa rí ta sì ń eléyìí ọlọ́sánà tẹ̀fìrí ṣọ́ọ̀pù gà lọ́jà nítorí pé fẹ́ máa nájà ìdí tẹ̀fì fẹ́ràn rẹ̀ nù eléyìí lọ́ba ẹ̀sọ́nà tẹ̀fìrí yàwó fẹ́ ìdí tẹ̀fì fẹ́ràn rẹ̀ nù eléyìí lọ́sọ̀nà tẹ̀fìrí lẹ̀ tẹ̀ rà tẹ̀ kọ́lé sí tẹ̀fìrí rà lọ́pọ̀ ìdí tẹ̀fì fẹ́ràn rẹ̀ nù eléyìí kuma ọ̀tá ọ̀tá ọ̀tá yìí ni ìdí inú tó fi dọ̀rẹ́ yín tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì máa rí lóríṣiríṣi èèyàn mélòó lẹ fẹ́ràn torí tọ́lọ́ọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ fẹ́ràn wọn torí tọ́ kọ́dà tó fi torí lè máa mú ọ fẹ́ràn rẹ nítorí tọ́lọ́ torí gbọ́n olówó rí ni. bóun ní ìṣòro àmọ̀kùn mọ̀ fẹ́ràn lágbájá nítorí tọ́lọ́ ẹni tí ń fẹ́ràn nítorí tọ́lọ́ màá rí pé ń tẹ̀lé tọ́lọ́ ni mo sì fẹ́ràn rẹ̀ finish. kí ló dé tó fi fẹ́ràn lágbájá torí pé mo rí pé ń ṣe tọ́lọ́ ìtumọ̀ àmọ́ fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ ni yẹ́sẹ̀ torí pé àǹfààní kan mò ń retí lọ́dọ̀ rẹ̀ yẹ́sẹ̀ torí pé mò ń retí pé yọba ń dín àbúrò kan abẹ́dẹ̀ ẹja wo àwọn ṣé àwọn táwa fẹ́ràn bẹ́ẹ̀ wà láyé tí wọn bá ti ṣe ẹja wo àwọn kan láti sìn nínú tí ó jẹ́ àárí adùn gbàgbọ́ òdodo nù torí ayé táwa wà nísìn wọn ní ayé àǹfààní ni tẹ bá rí èèyàn méjì tó ń jọ rìn àǹfààní ní bẹ láàrin wọn tẹ bá rí èèyàn méjì tó kọ̀yìn síra wọn kò sáǹfààní ni. kò gbọdọ̀ jọ́ ẹ̀ àǹfààní ẹni tẹ́ fẹ́ràn ẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ kódà kọ́bọ̀ gan kọ́ pa yín pọ̀. kí ló dé tó wá fẹ́ràn lágbájá ìbáyìí ah ń tẹ̀lé tọ́lọ̀ ni ó rí i pé irú eléyìí ń sọ wọn púpọ̀ láàrin àwọn èèyàn irú rẹ̀ ní sísè yàn láǹfààní. ẹlẹ́kẹta nínú tí ó di àárí adùngbàgbọ́ òdodo wa an yakraha an ya'uda fil kufri ba'da idh anqadahu Allahu min kama yakrahu an yuqdhafa fin nar èèyàn máa bẹ̀rù kéèyàn máa bẹ̀rù àti Kama máa bẹ̀rù àti padà di kèfèrí gẹ́gẹ́ bá ń ṣe ń bẹ̀rù pé kọ́ sọ wá sí náà ń jọ gbẹ̀ndẹ̀ aha ọ̀rọ̀ tún gábẹ̀ bẹ́ẹ̀ nílé ayé rẹ yìí gbogbo ìgbésẹ̀ tó gbé tó fi ní di kèfèrí lọ́ọ́ máa wá gbogbo ìgbésẹ̀ tó gbé tí kèfèrí òfin ní rí ọjà lérí ọjà lọ́ọ́ sánà torí pé yíyọ tọ́lọ̀ ń yọ wáyìí wàláhì ọkọjà téèyàn lè fowó rà kí ṣe mímọ̀ ṣe wa. kìí ị sọ wàláhì kìí ṣètò yà àwọn bàbá ya wa pé báwọn jẹ́ mùsùlùmí ẹ̀rẹ́ ẹrẹ ìmọye èèyàn tí bàbá àtìyá rẹ̀ jẹ́ mùsùlùmí tó ń jẹ́ kèfèrí àánú ọlọ́run lọ́sẹ̀ lórí wa ọmọ yọ̀wọ́ àánú náà lórí wa èèyàn gbọ́dọ̀ àti padà di ti là á bá ṣe ń pé wọn sọ wá ya wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ní pápá pípáyà rẹ̀ ẹ má wàá gbà láti kú láì jẹ́ mùsùlùmí ẹ má gbà láti kú kú láyé ń bì láì jẹ́ mùsùlùmí torí rẹ̀ aqulu qawli hada wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله أستعوانين أن نري ونان يسألكم nínú kàlẹ́ndà islam òun náà ni oṣù al-muharram oṣù muharram yìí ọ dị ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin eléyìí ti ń bẹ nínú oṣù méjìlá èyí tọ́lọ́wọ́n bá ní kó máa bẹ nínú ọdún kọ̀ọ̀kan a kì í ṣe mà tá a bá bi ọ́ léèrè wípé àwọn oṣù wo làwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin tọ́lọ́wọ́n bá yà sọ́tọ̀ nínú ọdún nínú àwọn méjìlá ti ń bẹ nínú ọdún lóhùn àwọn oṣù náà ni dhalqaida dhalhijja almuharram ẹ̀ríkọ́ àwọn eléyìí tó tẹ̀léra wọn dhalqaida oṣù kọkànlá dhalhijja oṣù kejìlá almuharram oṣù kínní ẹlẹ́kẹrin òun náà ni oṣù rajab àwọn oṣù yìí jẹ́ oṣù àbọ̀wọ̀ almuharram òun náà lóṣù alákọ̀ọ́kọ́ òun lóṣù alákọ̀ọ́kọ́ islam eléyìí tó túmọ̀ sí wípé ọdún hijra fourteen thirty six òun ti tán ọdún hijra fourteen thirty seven ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ ayé wa jẹ́ máa ọjọ́ ayé ń lọ mọ́ wa lọ díẹ̀díẹ̀ gbogbo ọjọ́ tó bá sì ti lọ ó ti di àyọkúrò ọwọ́ àwọn ọba tó bá kù fún kálukú náà ló kù kàlẹ́ndà ìsìn Islam ó fi àmójútó tó péye lọ́dọ̀ mùsùlùmí kí mùsùlùmí ó mọ̀ nípa rẹ̀ kí mùsùlùmí ó sì máa kíyèsí kí mùsùlùmí ó mọ̀ nípa rẹ̀ kí mùsùlùmí ó sì máa kíyèsí. a rí i pé kàlẹ́ndà yìí ó pàtàkì púpọ̀ kàlẹ́ndà al-muharram tí oṣooṣù kínní fourteen thirty seven tọdún yìí eléyìí tó bẹ̀rẹ̀ ńṣe ló bẹ̀rẹ̀ lánàá òde yìí àná òde yìí iná ní kàlẹ́ndà ìsìn islam bẹ́ẹ̀ yawmul khamis oní àlọ́jọ́ kìíní oní ọjọ́ kìíní eléyìí tó túmọ̀ sí pé tásùwà àti àṣúrà yóò wáyé ní ọjọ́ júmọ̀ àti ń bọ̀ àti ọjọ́ sept tí ó tẹ̀lé àwọn ọjọ́ méjèèjì yìí ó yẹ kó ní kálukú wo sojú kòkòrò láti sọ sùyàmù wọn láti tẹ̀lé ìlànà ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́wọ́ bá máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ ó máa fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ fún yà nínú àwọn orí ńlá tọ́lọ̀ ń ṣe fún jọ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nìyẹn kàlẹ́ndà hijra ń ṣe ni àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní láti ìgbà aṣíwájú wa umar ibn al-khattab radiyallahu anhu wọn bùkátà láti máa kọ déètì. sí àwọn òwe tí wọ́n kọ àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ẹnu àwọn sàhábà kù lórí pé káwọn fi ìsìnkú padà nábì kúrò ní Mẹ́kà sí Madina káwọn fi sami ìntàfi máa kọ ọjọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ bá ń eléyìí ló bí kàlẹ́ndà hijra kàlẹ́ndà tó dáa ju gbogbo kàlẹ́ndà lọ gbogbo kàlẹ́ndà mi lẹ́yìn rẹ̀ ti ṣe kàlẹ́ndà fọlọ́. àwa mùsùlùmí lọ́lọ́run fún lélẹ́yìí kàlẹ́ndà yìí ó ń tọ́ka sí pé ó ti pé ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún tánàbí tó ti kúrò ní maka tó gbé ẹ̀sìn islam sá lọ sí madina kàlẹ́ndà yìí sì tún tọ́ka sí pé ó ti pé ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún àti ọdún mẹ́tàdínní àádọ́ta tọ́lọ̀ ti rán anabi muhammad sílẹ̀ ayé yìí sallallahu alayhi wa sallam kàlẹ́ndà tó yẹ kọ́ ọmọ nípa rẹ̀ ni o torí látàrí kàlẹ́ndà yìí òun náà láti máa ma ṣé rọmọdọ́nà ti dé ṣé ṣàbánu sì ti síwájú nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó máa ṣe ṣìyàmù lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ṣàbán ṣáájú rọmọdọ́nà kàlẹ́ndà yìí òní ó jẹ́ àmà sásìkò hajj ti wọlé àbí ò tiẹ̀ ti wọlé kàlẹ́ndà yìí òun náà láà máa fi ṣèṣirò ọjọ́ tá a fi máa ṣe àkọsílẹ̀ àwọn àṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nítorí pé gbogbo nǹkan ló máa ń padà dìtà kàlẹ́ndà ẹ̀sìn Islam láà máa fi kọ gbogbo ẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ wípé kàlẹ́ndà ẹ̀sìn Islam òun náà láà máa fi ṣe ìṣirò fún obìnrin tá a kọ̀ sílẹ̀ tó ṣe wípé kì í ṣe nǹkan oṣù látàrí kíkéré tó kéré àbí kì í ṣe nǹkan oṣù látàrí dídàgbà tó dàgbà báwo la ṣe sí oṣù mẹ́ta fún un tí ó fi jókòó lẹ́yìn kíkọ́ ọlẹ̀ tọkọ rẹ̀ kọ́ ọlẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù kàlẹ́ndà Islam là á lò ṣé wọ́n sì mà pé kàlẹ́ndà Islam òun náà láti máa lò táwọn obìnrin tọkọ wọn kú fi wọn sílẹ̀ tí wọ́n jókòó kó lẹ́yìn ikú ọkọ wọn àwọn ìjọ lọ́wọ́ ní kí wọ́n jókòó oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá àbúrò pé January February láti máa ṣírò rẹ̀ ni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fìdí rẹ́mi nípa àwọn ṣírò wọ̀nyí torí ẹ̀ kàlẹ́ndà ẹ̀sìn Islam ibi tí ó tiẹ̀ ibi tá à ń ti ń lò adúrú àwọn ààyè tá à ń ti ń lò ọkọ̀ tá à ń ti yàn lè kà ní dúró yìí torí ẹ̀ ọ̀dọ́ wa wa ká mójútó kàlẹ́ndà ẹ̀sìn Islam ká mójútó kàlẹ́ndà ẹ̀sìn Islam níta fi máa dáàmà pé déètì báyìí la wà lónìí ọ̀yẹ̀kùn kálukú ọmọ àìmọ́ gbowó oṣù lórí kàlẹ́ndà ẹ̀sìn Islam ó mú pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n sáì màkà nípa rẹ̀ èyí tí fi ń gbowó sùn ni wọ́n mọ̀ bó tilẹ̀ jẹ́ pé káfìrì ni February March gbogbo eléyìí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé káfìrì ni tàwọn nasara ni ẹ dákun lónìí iṣẹ́ tá a fẹ́ kẹ́ ṣe lónìí lọ́sẹ̀ tó kọjá ní lè má mú ilé rẹ̀ ni o nígbà la ilaha illallah iṣẹ́ tá a fẹ́ kẹ́ ṣe lónìí tó dijọ́ mẹ́jọ o náà ní pé April May June July August September October November December

òsì tí mùsùlùmí ò fi oṣù káfìrí ṣe nígbà tí muharram ò ti wọlé oṣù wo làwọn anárí Dhul Hijja nígbà tí Dhul Hijja ò ti dé oṣù wo làwọn wà Dhul Qa'da wọ ọ̀ka gbogbo eléyìí kún ìdínú lọ́pọ̀lọpọ̀ fi jẹ́ pé wọn ò mọ ibi tí Islam kọjú sí wàláhì torí di eléyìí anabi wa sallallahu alayhi wa sallam ó ní kò sí oṣù kan tí ṣíṣe siyam kákẹ́nu ló fi sẹ̀sìn fọlọ́ tọ́lọ́lá níwájú ọlọ́run lẹ́yìn oṣù Ramadan àfọṣù Muharram tá a wà ń bẹ̀ yìí Allahu Akbar ajẹ́ pé èmi pẹ̀lú rẹ yàtọ̀ sí yàtọ̀ sí tasuwa yàtọ̀ sí aṣura tá a bá tún lè sojú kòkòrò ká tún ṣe sèyàmù púpọ̀ nínú oṣù yìí wàlẹ́ ọ̀dà púpọ̀ ó kéré jù gbogbo ọjọ́ alhamis nínú oṣù yìí gbogbo ọjọ́ àtìní nínú oṣù yìí ìjọ mẹ́ta nínú oṣù yìí ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù anabi sallallahu alayhi sallam ó ní yàtọ̀ sí oṣù ramadan kò sí oṣù míì nínú kàlẹ́ndà ẹ̀sìn islam tí ká sọ sùyàmù nù rẹ̀ lọ́lá bí oṣù almuharram inú rẹ̀ náà láti wáyé ọlọ́wọ́n bá kó fi oore tí ń bẹ nínú oṣù yìí kó fi ṣe wá ọlọ́wọ́n bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tiẹ̀ ní gbogbo ìgbà káwá máa yí pé kò sí nínú ẹ̀sìn tiwa o bá a máa wá ṣàjọ̀dún a máa ṣayẹyẹ ìkóra ẹni lẹ́nu jọ ìkóra ẹni jọ níbì kan nígbàgede kan lọ́gbà kan nígbà march à ń parade gbọ́dọ̀ ìjọra bẹ̀rẹ̀ irọ́ lásán eyín ni ẹ̀sìn tọ́lọ̀ ní kẹ́ẹ̀sì fún ẹ jẹ́ kọjú mẹ́sẹ̀ ń kẹ́yẹ tara ẹ̀ jẹ́ wọ́n á bandi wọ́n á gbé wọn lù gbangbangbangba ìjọra dé ìjọra ẹ̀ irọ́ lásán irọ́ lásán àníkọ́nà jẹ́ àpọ̀ ń di ẹ̀sìn rẹ̀ ẹ̀rín kọ́ e ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí pé ìrẹ́gbẹ̀ tí wọ́n ń ṣe mùsùlùmí ó tún pọ̀ sí àpọ̀ àpọ̀ hmm, mùsùlùmí ọ̀pọ̀ rárá láwùjọ wa wọ̀nyí ẹ̀ta lásán ni pé máa ń ṣe ráìsì àtẹ̀wà òun ló wà ń lé ẹ̀hẹ́n bẹ́ni tí o ti jẹ́ mùsùlùmí lé ọ̀sẹ̀ di mùsùlùmí iṣẹ́ mi pẹ̀lú rẹ ni torí kọ́ ọmọ àlìjáná ò lè pọ̀ nù wa kọ́lọ̀ ǹjọ́ ọmọ àlìjáná pọ̀ nù wa kọ́lọ̀ bá dín àwọn ọmọ anáku kọ́mẹ́dọ̀mọ aná pọ̀jọ́ ọmọ àlìjáná lọ́n lù tiwa kọ́lọ̀ ràn wá lọ́wọ́ kọ́lọ̀ rántí pé ní tọ́lọ́ máa fi gbàdúrà tó fi máa ràn yàn lọ́wọ́ tí ó fi jẹ́ kó gbàdúrà tẹ́ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين